psalm 11. orin dáfídì orí kọkànlá olúwa ni mo gbẹ́kẹ̀ mi lé èyí a ti ṣe wí fún ọkàn mi pé sàbí ẹyẹ lọ sí òkè yín ṣàkíyèsí àwọn ènìyàn burú ti fọrùn wọn lé wọn ti fi ọfà sùn lí ojú ọ̀sán kí wọn kí ó lè tà á lé òkùnkùn sí ọlọ́kàn dídúró bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ilé olódodo yìí ò ṣe olúwa ń bẹ nínú tẹ́pìlì mímọ́ rẹ̀ ìtì olúwa ń bẹ lé ọ̀run ojú rẹ̀ ń wò ìpè ìpéjú rẹ̀ ń dán àwọn ọmọ ènìyàn wò olúwa ń dán olódodo wò ṣùgbọ́n ènìyàn búburú àti ẹni tí ń fẹ́ ìwà agbára ọkàn rẹ̀ kórìíra lórí ènìyàn búburú ni yóò rọ̀jò ẹ̀yìn gbígbóná àti mi ọjọ́ àti ìjì gbígbóná èyí ni ìpín aago wọn nítorí olódodo lé olúwa ó fẹ́ òdodo àwọn ẹni tí ó dúró ṣinṣin yóò rí ojú rẹ̀ àmín.